ṣàdé kò sí ní tó burú bíi kárí ọlọ́rọ̀ tó ń wà kísà bíi kárọ̀ mẹ́lẹ́ran tó ń jẹ̀gùn láti ìgbà tí iṣẹ́ ti bọ́ ní ọwọ́ mi ìyà ti ń jẹ mí nǹkan ò ti bára wọn mọ́ mọ́ wo ọlọ́run ló ní kí n ti kọ́lé kí aburú yìí tó dé o àìjẹ́ bẹ́ẹ̀ <laughs> irú ọjọ́ òní èmi àti bàbá onílé àbá máa wọ jàkadì ni ìyà ń jẹ mí. kó tó di pé iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ owó tó kó jọ àwọn nǹkan ní ètò ọ̀tà níbo ló kó wọn sí àti pé kí ló fowó náà ṣe. ṣadé mi ò rí àlàyé ẹ àtọ́jú owó àtẹ̀rẹ̀ gbogbo ẹ̀ pátá ló wọgbó èyí tó kù ńlẹ̀ oúnjẹ ni mo fi jẹ ìyẹn gan ló yẹ kémi mọ̀ pé a láìsí àní-àní ayé ń ṣe mí. ayé ayé ayọ̀ ṣùgbọ́n ní tó bá ń dùn fọkùnrin ara ìyàwó ẹ̀ láti ń rí kí ni nǹkan tíyàwó ẹ̀ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ gan. ṣàdé ìyàwó ṣé ìyàwó lèmi gbé sílé yẹn ni àbí pàpàlàgé ìyàwó tó yẹ pé ní ojoojúmọ́ ayé ẹ̀ òde àríyá ni ṣá bí ó lọ bí kómọ á lọ bí ìṣílé bí ó lọ bí ìṣílé á lọ bí oníyàwó bí ó lọ bí oníyàwó á lọ bí olókù lójoojúmọ́ ìgbà wo ló fẹ́ ráyè bá mi dá sọ̀rọ̀ ara mi. èmi rò pé ìbáṣepọ̀ láàrin ọkùnrin àtòbìnrin ṣe bí kàn ti rọra wọn lọ́wọ́ ni bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí àmọ́ kò rí bẹ́ẹ̀ nílé wa. abájọ táwọn ọkùnrin mi máa fi ń pa ìyàwó wọn tì nígbà tọ́lá bá dé nítorí kò dúró tọkọ nígbà tí kò sí. ṣadé ìwọ ṣe má jẹ́ kí a gbogbo ọ̀rọ̀ yìí lọ sí ọ̀nà bẹ́ẹ̀ kó jẹ́ ká fi ibẹ̀ sílẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ẹnì kejì mi irú ìrànlọ́wọ́ gan-an ni mo lè rí láti ọ̀dọ̀ ẹ. ìrànlọ́wọ́ mm-hmm. lọ́dọ̀ tèmi díẹ̀ máa ní tàlàbà mi nù bèjì ọkọ tá à ń fẹ́ tá a lè mú jáde pé ọkọ mi ni aya tí wọn náà ń fẹ́ tó ò lè fi yangàn láwùjọ páyà mi rè àlèmàlà ń pè nílẹ̀ Yorùbá. Fọláṣadé ò bá má rò bẹ́ẹ̀ yẹn. tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o. Òun náà lẹ́ni kejì rẹ̀ ṣàdé tọ́jú rẹ̀. fashion ló fẹ́ fi ṣaya ah, ó dára bẹ́ẹ̀ kò burú ṣùgbọ́n rántí o ìwà ni kí ẹ wo ilé tó ti jáde àwọn tó fi ṣọ̀rẹ́ ìyẹn ni kí ẹ wo ẹ̀dẹ̀ tún béèrè lọ́wọ́. àtìlẹ rẹ rú torí téèyàn bá ṣìyàn láyé. wọ́n lọ sọ ọ́ wọ́n ń bọ̀ lórí burúkú dúró làbọ̀ lọ sọ ọ́ ṣẹ́kẹ̀ fẹ́ni délé ọmọ lórí burúkú rẹ̀ nìyẹn. olórí burúkú wéré wé wé. ǹjẹ́ o mọ̀ mí? rárá mà ọ́ mọ̀ yín. o ò lè mọ̀ mí oníṣẹ́ ibi kì í dáàyàn mọ́. gbogbo wíwọlé jáde ìwà àti ọkọ mi bẹ́ẹ̀ ṣe ń yọṣe náà ni wọ́n yọ sọ fún mi ká lọkọ yín ẹ òun fẹ́ ọkọ ọlọ́kọ o ò mọ̀ ìyàwó ẹ̀ ó dáná ìyàwó ayọ̀bámi lélẹ́yìí o wọ́n tún wá fi ń yé mi wípé ìwọ sọ wípé ìwọ máa wọlé èmi máa jáde ń gbọ́. ní ìsọkọ tó jọ bẹ́ẹ̀ àti pé ta ló sọ fún yín. ẹ àwọn tẹjọ ń pètè pèrò tẹjọ ń sọ fúnra yín náà ni wọ́n yọ sọ fún mi. wàá wá wò mí dáadáa èmi bẹ́ẹ̀ ń sìn pé kí wọ́n wo èmi dáadáa èmi kì í ṣèyàn lásán o torí àràbà ò tiẹ̀ rí gbégbégbà níwájú àgbàrá sórí tí igi bá yalu omi igi atẹ́ tí omi fúnra ẹ̀ pàápàá tó bá yàwó kó báyìí omi yẹn ló máa gbé igi yẹn lọ. sórí àtiwọ́ àti ọkọ ẹ̀yin méjèèjì ẹ̀ tó mímú rárá wàá wá sórí ẹ̀ wá sọ ẹlẹ́dẹ̀ẹ́ bí kọ́ ṣọ́nù tí màá ṣe fún ẹ tí orí ẹ bá bẹ̀rẹ̀ sí ní pariwo tó bá ń bèè lọ́wọ́ ẹ pé kí ló dúbẹ̀ wá láàrin ló ń pariwo lé ẹ lórí. ṣé o wá rí bó ṣe rú dẹ́dẹ́ tó kàn dáadé ìjọ tí mo bá tún fi ojú kọ ẹ̀ máa rí ẹ sí ìhòhò wá ìhòhò ọmọlúwàbí ni wàá máa ní kẹ máa já ẹ jálajàla bàtàbàṣà máa bá ẹ jẹ gidigidi olùlòṣì olórí burúkú gbọ̀kọ̀gbọ̀kọ̀ mo ṣe ọmọ lásán. ti yín ojú wípé kẹ rọkọ lọkọ kẹ máa gbà káàkiri lọ ó ṣe ọmọ lásán. alágbàrúgbùn tó ẹ tó ìgbókò fún lọ̀gá ẹ̀. èmi ni aláṣẹ ẹnu lẹ́yìn tí mo bá dẹ̀ fẹ́ ló láti bá mi fẹ́ Fọlákẹ́. Ayọ̀bámi ó jẹ́ má da nǹkan tí ò jọra wọn kò mọ́ra wọn ah, gbogbo ọkọ kọ́ la láṣẹ gbogbo aláṣẹ tẹ̀kọ́lọ́kọ sórí wọ́n sì à ń pè é lọ́kọ nítorí pé ojú ọkùnrin ni àmọ́ iṣẹ́ ọkùnrin tó bá lówó lọ́wọ́ ó láṣẹ lẹ́nu. àfọlákẹ́ ah, àìlówó lọ́wọ́ mi ò pa mí lórúkọ dà. bẹ́ẹ̀ni ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ ọmọ tó ń pè wọ́n láwùjọ ni arákùnrin. orúkọ àbísọ nìyẹn ni àbínàkì jẹ. ọ sórí gbogbo ọkọ tí ò bá ti rówó múlẹ̀ fúyàwó ẹ̀ nílé pẹ̀lú ìtí òrówó ṣe fújà nígboro arákùnrin la máa ń pè wọ́n láwùjọ. fọlákẹ́ láìdẹ́kọ̀ ló ti rí tẹ́lẹ̀ o ojú tó pàlàpà ló sọ di àmúgúnfẹ́wù rẹ̀. <laughs> orí ayọ̀bámi ìwọ ló mọ bó ṣe sọ̀rọ̀ ayé ẹ̀ tó fi wá dà báyìí ṣé bí ń gbà tẹ lówó lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fi ń dagbádá obìnrin káàkiri ni tẹ̀ ń ṣakọ tẹ̀ ń yan fanda ẹ àwọn tẹjọ kóra yín sí wàhálà ẹ̀yin yẹn náà lẹ́jọ́ máa máa jí ìyà yẹn jẹ ó bí mi ṣe wà yìí. Ah, mi ò lára ìyá. owó orí kò tó fẹ́ẹ́. torí ìrònú àìlówó lọ́wọ́ kò tó ìyà tó ń jẹ mí nínú ilé yìí ha ìyà ò tó yà àfàdàpakún ikú sá lọ àdásọnù ẹni tó fẹ́ pakún gan-an ó farapa yànnàyànnà àmọ́ sísí fọlákẹ́ jọ mí lójú. àbúrò yẹ ká pa ọ̀rọ̀ tí fọlákẹ́ tì kí ni ọ̀nà àbáyọ gbogbo nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ilẹ̀ wa jẹ́ kí n gbọ́. níwọ̀ tó wà ń lo òyìnbó. ìlú òyìnbó ń ṣọrùn ẹ láago mi lọ́wọ́ ẹ lè pè mí. ò ń sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé àwa gan ọmọ owó ṣe ń lọ ń lo òyìnbó ọ̀hún. ṣé bí bí àwa ṣe ń sáré kiri ń bíbà ilẹ̀ yìí náà ń jálamba lọ́hùn kó dẹ́rùn kọ́lọ̀ akéré oko délé ni. àmì àmọ́ síbẹ̀síbẹ̀ kò sí bó ṣe lè burú tó tàbí ràn wá lọ́wọ́. ọ̀nà wo la wá fẹ́ gbé gbà. Hmm. ó dáa kí n tó padà máa mọ nǹkan tí mo lè ṣe. a jẹ́ pé ọlọ́run lè ti ọwọ́ ẹ̀ ṣe yánu. Hmm. lágbára ọlọ́run ẹ fọkànbalẹ̀ mo ṣèlérí fún yín. ẹ ǹlẹ́ mà ṣé ẹ ti ka gbogbo àwọn ọjà yín ṣó ti pé. mo kà á pé pérépéré Hmm. ó dá ń gbà náà ẹ àwa ti wá ṣíkà àdéhùn tiwa báyìí ó wà kó tọ̀dọ̀ yín o. ẹ ṣe ẹ gbà ṣó pé ṣá madam. ó pè ẹ̀yin náà lè jẹ́rìí ẹ̀ ẹ ṣe rí tó máa ń ṣẹlẹ̀ náà ni pé iṣẹ́ tá a ṣe ka ọjà a lè ka owó bẹ́ẹ̀ àti pé àròjọ musolókun èmi fẹ́ máa tètè lọ. ẹ ṣe gan-an ni ṣe rí gbogbo bíta tí ń rọjà wa tí yín nìkan ló dínwó jù. ẹ àwa ò wá ọwọ́ mówó bẹ́ẹ̀ yẹn èrè àjẹpajúdé ló ń pa àwọn èèyàn wa kú lọ tiwa kó lọ nílẹ̀ kó dowó ni. ọjà tẹ bá tún ní ọjà mi ẹ má ṣàlàyé kàn sí mi o kódà tẹ bá fẹ́ kí n sanwó sílẹ̀. kò tó yẹn tí n bá ti lọ́jà màá máa pè é. ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣe lọ èmi gan ti ẹ̀dùn láti bá irú yín ṣe àwọn owó ọjà báyìí. ẹ ṣe gan ẹ ṣe adúpẹ́ o ó dàbọ̀ ó dàbọ̀. ẹ káàbọ̀. báwo nìkan. ẹ ẹ ká tó máa lọ mo ṣàkíyèsí kinní kan ni o ṣé kìí ṣe pé ọjà tẹ sọ pé ojú ti lọ lórí ẹ̀rẹ̀ tà fáwọn arábí yẹn. òun ni kí ló há ẹ lẹ́nu. tí wọ́n bá mọ̀ nǹkan. ẹ wàhálà tí wọ́n nìyẹn. wọ́n máa wá wa káàkiri. báwo ni wọ́n ṣe fẹ́ rí wa láti Ògbómọ̀ṣọ́ sẹ́kọ̀ọ́. àmọ́. àmọ́ kí ni ẹ dúná ṣé èmi ni kémi jẹ gbèsè ọjà tí mi ò bá tà ni ẹ ṣé bí torí náà mo ṣe dí wọn lówó ẹ ọlọ́run àti káwọn náà rí ta. ẹ ẹ ṣe wá ro tàwọn tí wọ́n fẹ́ lò ọjà tẹsán pọjọ ti lọ lórí ẹ ó ti bàjẹ́ nìyẹn tíyàn bá jẹrú ẹ bí ìgbà tíyàn jẹ májèlé ni. ọlọ́run ò ní jẹ́ kó pa wọn. ẹ àmọ́. àbúlórí burúkú ni ẹni ṣé olóṣì ni ẹni délé dúró náà wọ́n ṣépè fún ẹni ṣé wọ́n lọ́gá àbẹ́mi lọ́gá ó dẹ̀ ńlọ́mi lọ́fun ńlọ́mi lọ́fun ó ń béèrè mò ń dẹ́ ẹ lóhùn àbúlórí burúkú ó dà ẹ̀gbọ́n mi ti gbà láti yá wa ní ìlú ṣùgbọ́n wọ́n ní kí n béèrè pé irú iṣẹ́ wo tàbí òwò wo ló fẹ́ ṣe èló ló fẹ́ yá ká jẹ́ káwọn mọ̀. Fọláṣadé ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kí ni bá tiẹ̀ dánwò náà tí ó bá sì wọ̀. ó ṣe sórí oríṣiríṣi òwò ló wà tí mo lè ṣe tó dá èmi gan lójú pé mo lè ṣe àmọ́ tẹ́lẹ̀ náà owó ló ń já mi nírọ̀ àmọ́ ń sìn tí owó ti wà láti fi ṣiṣẹ́ máa ṣe o bẹ́tà ń wù mí kí mi pẹ̀lú ẹ jókòó kájọ rò irú òwò tí ẹnìyàn lè ṣe kò lè ìwọ ṣàkọsílẹ̀ kémi rí má dẹ̀ mú lọ fún bọ̀dá mi àmọ́ ká tó lọ ó yẹ ká gbé ìgbésẹ̀ kan kó má lọ dàbí tàtẹ̀yìn wa nǹkan tó dáa ó ń fàdúrà èyí tí ó kù díẹ̀ káàtó náà àdúrà ni èmi àti àjọ débì kan. níbo. ó ní àáfàá kan tí màámi máa ń mú wa lọ sọ́dọ̀ ẹ̀ fún bíbẹ̀ ọlọ́run àáfàá mórítàlá lórúkọ wọn jẹ́ bàrígà nítòsí ọ̀dọ̀ wa bíbá yìí ni mo wà. fáàmù rí ní bàrígà nígbà tí gbórúkọ yẹn rí o wọ́n máa ń báyàn ṣe ètò àti lọ sí mẹ́kà àti múra. bẹ́ẹ̀ ni alkarim hajj and umrah travels lóòótọ́ ló mọ̀ wọ́n amúkèrè ló ti ń rí wọn àsìkò tí wàá tó wáyé láti sún wọn àáfà tó ń fòótọ́ ọnú ṣiṣẹ́ ni ìbẹ̀rù ọlọ́run tó ní ló jẹ́ kọ́lọ́run máa gbàdúrà ẹ̀ èmi dẹ̀ nígbàgbọ́ pé tá a bá dé ọ̀dọ̀ ẹ̀ tó bá bẹ ọlọ́run fún wa eléyìí tá a fẹ́ dáwọ́lé yìí á yọrí sí rere. mo gbọ́ mo dẹ̀ gbà àmọ́ nǹkan kan wà tó máa ń sú mi lọ́rọ̀ àwọn àfa yẹn wọ́n máa ń ṣa èèyàn dá lóhùn mi tẹ́ bá pọ̀ tẹ́ bá jọ débẹ̀ àwọn olówó tó wà bẹ́ẹ̀ náà máa kọ́kọ́ ṣà láti dá lóhùn ìgbà tó bá yà náà ṣe máa dá yín tálíkà lòun. ayọ̀ kì í ṣe bíi tẹni tí mò ń sọ yìí àtọmọdé àtàgbà àtolówó àti tálíkà déédéé ni gbogbo wa níwájú ọlọ́run bákan náà ni àáfà máa ń dá gbogbo wa lóhùn láì lo àsìkò èèyàn kan fẹ́nìkan. ó dà ẹ mo ti gbọ́ mo dẹ̀ ṣetán láti lọ àwọn kí ló dé àti ẹ̀ máa lọ ní ìsìn. Ah, ah ká máa lọ sí báwo ah, ṣé oríire tó wà lẹ́yìn kò tó ká wẹ̀ ni. wíwẹ̀ báwo ṣe mú náà láti mú mọ́ọ̀tì láti mú. mọ́ọ̀tì mo wá mú níbi ah, torí ọlákùnrin kí wàá ní pípàdé tí mo ní kó wá pàdé mi bí báyìí jẹ bọ ní sùúrù máa bọ máa máa bọ máa bọ lọ jẹ kí n. ẹ wo nǹkan tí gbádà wọn mi lórí. Ah èmi láyé mi ah, owó iyebíye hmm. èmi rò pọkùnrin nìkan ló lu jìbìtì ni aṣọ́gbólógbò obìnrin wà. ẹ wò àmọ́ ẹ̀yin náà kókó èèyàn tẹ́ ẹ̀ mọ̀ rí ó gbé nǹkan wá fún yín àwa tá a jọ ń gbélé ẹ̀ jẹ́ ká mọ̀ sí. ọkọ mi wájúwájú ni mo fi rà á ṣebí mo rí lọ́pọ̀ ni ó wá wò pé kí n má fi falẹ̀ kó má bàa di tẹlòmíì. kó má bàa di tẹlòmíì hmm. ẹ̀yin náà wá rí nísìsiyìí pé ìfànfàyàn lápòyà ẹ̀yin a máa gbà fọlọ́run ní o nítorí pé òfò èèyàn kò ní sọmọ ẹlòmíì. kí n gbà fọlọ́run àbí kí ló wí. ẹ̀yin a máa gbà fọlọ́run ni nítorí pé ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò séèyàn tó mọbi tó ń gbé ṣe wá rí ọpẹ́ tèmi bá máa sọ pé ká dú fọlọ́run ni wípé kò sí èèyàn kankan tó ti mọ̀ sí ọ̀rọ̀ yìí torí tó bá jẹ́ kó ti di tọlọ́pàá ni kò ní mọ bá ṣe ń sọ yìí o ọlọ́run ọba kò dẹ̀ ní sórí kó má fà ìyọpẹ́ sílẹ̀. àmọ́ ọmọbìnrin yẹn á gbà mi ò ní fìjà fọlọ́run jà o máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara mi ni máa jẹ́wọ́ ibi tí mo ti wá fún un á ró níṣẹ́ mi níwọ̀n ìgbà tó bá ń fomi wẹ̀ tó ń fa atẹ́gùn sí mú á ró mi má ṣe ilé ayé ló ń gbé ṣíṣe ẹ lòdì ọ̀run. ọ̀gbẹ́ni adínrelé lẹ́yìn àṣàrò àjọ tó ń darí iléeṣẹ́ yìí a rí wípé ẹ̀yin lẹ kó ojú òṣùwọ̀n jù láti gba iṣẹ́ ṣe lọ́dọ̀ wa inú mi wá dùn láti sọ fún yín pé iléeṣẹ́ yìí ti gbà láti gbé ṣe àdúgbò yìí. lẹ́yìn tẹ́ bá ti tọwọ́ bọ ìwé àdéhùn. màá san ọgbọ̀n mílíọ̀nù fún yín báyìí tẹ́ ẹ bá ti wá parí iṣẹ́ á san ìtókù fún yín ṣùgbọ́n mo bẹ̀ yín nítorí ọlọ́run ọba ẹ má fi iṣẹ́ náà falẹ̀ o kẹ́ ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ lè bá àrí mi ìgbà lágbára ọlọ́run máa ṣe ju bẹ́ẹ̀ ṣe rò lọ. mo sọ fún wọn kán ní sùúrù pé ẹ̀ ń dàlejò lóun náà bá fi pa wọlé. ṣé o gbọ́dọ̀ burúkú ọ̀rọ̀ jatijàti ọ̀rọ̀ rádaràda lẹ́nu egbére tó gbé sẹ́nu ọ̀nà tó ní kẹ́mi dúró ẹ́ ó ní pé wọ́n lálejò àlejò náà dà. ṣayọ̀ ìwọ máa lọ sáàyè ń tiẹ̀. gbére orí ah, ah, àárín fẹ́. arábìnrin fọlákẹ́ àṣà àti ètò iléeṣẹ́ yìí ni pé tá a bá ti ń dẹ́nìkan lóhùn àwọn yòókù á níta àmọ́ nísìnyí tẹ́ ti wọlé kí ni mo lè ṣe fún yín. sórí hmm, ìtò yẹ kó sọ ṣáájú òun ló ṣẹ̀ṣẹ̀ sọ gbẹ̀yìn yẹn níbo ló forúkọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ ọlọ́run èdà iṣẹ́ tí mo torí ẹ̀ kọ̀wé mo gbọ́ pé ìnílẹ̀ ń gbéṣẹ́ falágbàṣe. bẹ́ẹ̀ kí wàá ló dé tẹ́ pè mí. ẹ ẹ torí pé ẹ̀yin kọ́ la mú ni. táwa lẹ mú o. ẹni tó jókòó tẹ̀ ń wò yìí kódà ètò ẹ̀ là ń ṣe lọ́wọ́ tẹ́ fi wọlé ẹ̀yẹ lọ ní sùúrù náà iṣẹ́ mi àtúnyọjú láìpẹ́ bóyá ọlọ́run á lè pè ní tiyín. ẹ bá ti bàjẹ́ ń bí yìí o kémi lọ ní sùúrù náà ẹ ṣe wá bàjẹ́ tẹ fẹnu ọ̀rọ̀ báyìí kémi lọ ní sùúrù náà lórí iṣẹ́ yìí ó dáná mò ń bọ̀. àṣàkáṣà àṣàjátijàti abẹ́ẹ̀tì ẹ̀ máa gbọ́dọ̀ bú. báwo ni ẹ̀ẹ́ mo mà ti wà níbẹ̀ wọ́n dẹ̀ ní pé èmi kọ́ ni wọ́n fẹ́ gbéṣẹ́ fún ọ̀rọ̀ wọn ò tiẹ̀ yé mi wọ́n ṣàrí wọ́n ń ṣe játijàti kan tí kò yé mi báyìí ẹ ó dáná gbà ta ni àwọn tó jù ẹ lọ ni. dàlọ́ mi o. rárá sà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà rárá sà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ sà bẹ́ẹ̀ ṣe fẹ́ sà ẹ gbà ẹ gbà ma, ọ̀gbẹ́ni ẹ má bínú ọ̀rọ̀ orí ṣe rò ìyáàfin fọlákẹ́ la máa gbéṣẹ́ náà fún báyìí bóyá kẹ́ ẹ padà wá ń gbà mí ẹ má bínú. kí ni ìtumọ̀ yẹn. bọ́rọ̀ ṣe jẹ́ gan-an ni mo ti ṣàlàyé fún yín yẹn o ẹni tí mo bá sọ̀rọ̀ tán nìsín tẹ́ ẹ bá ń gbọ́ èèyàn jẹ́ èèyàn lọ àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè ní kí wọ́n yọ mí kúrò níbi tí mo wà yìí kódà wọ́n lè ti gbogbo iléeṣẹ́ wa ipa hmm. ẹ wò a tún máa Every day, dìde dìde dìde dìde tó kọ́ mi gbogbo dìde ẹ dìde. Ah, ah. ṣé ibi ni màá wọ́n bẹ́ẹ̀ ni màá. olúwakẹ́mi adamson ayọ̀bámi. béèrè lọ́wọ́ orí kó tó fẹ́ aya. béèrè lọ́wọ́ mi kó tó fẹ́ ọkọ. ẹ̀yin ò ní làkàyè rárá ni ṣé ojú ọ̀nà ni mi tí mo jó sí ṣe ni mo kàn ní ọ̀la pẹ́ owó báyìí mo rò pé ó máa lè gba rẹ̀ jáde báyìí ní mo kó máa kọlù. ṣé ń gbọ́dọ̀ burúkú lẹ́nu yẹn o kò ọ̀ra fẹ́ pẹ́ owó o mo kó máa kọlù ṣé ẹ̀yin ò làkàyè rárá ni. àníkẹ́ ah, má bínú àbí tó fẹ́ kí n sọ kí ni ẹ tún ké o ò mọ bọ́ ṣe ń báyọ̀ sọ̀rọ̀ rárá ṣe kí lèmi tún fẹ́ ṣe ṣe owó owó ìyálà ìyá ẹ̀ mo fi ra ọkọ̀ ah. ẹ o jẹ́ gbọ́ ní mọ́tò kò pọ̀ gẹ́ ẹ tó tó jẹ̀bi ti àyà sínú kò bá dẹ̀ tẹ́wọ́ rẹ̀ ṣe kó àwọn ọ̀rọ̀ tẹ́ dá. Ah. Ah. ẹ ẹ rọra pẹ̀lẹ́ ọ̀rọ̀ rẹ ò tiẹ̀ sí lẹ́nu tí ń rárá abẹ́ ẹ̀gbọ́rọ̀ burúkú nígboro ẹnu eléyìí ah, ah. dúró ṣé wo ni ni òtó wo ni ni àbí wòyàn ni òtó yàn wò ah, kí lọ gbé sọ́nà tó ní kó nílùú wa bẹ́ẹ̀ ṣòde ah, ó mọ̀ bàjẹ́ kẹ́. ẹ̀yin ẹ ní tààrà jẹ rárá o ó dá mi lójú pé ọkọ̀ tí mò ń wò yìí kò ń ṣòwò yín lè fi rà ẹbí bẹ́ẹ̀ kọ́ ṣe ẹ ti ẹ̀ ní tààrà jẹ díẹ̀ lára fún tẹ̀lé wá sọ yẹn mo máa gba ẹ̀san tí ìgbà gba ẹ̀san mi rí kú mi máa lẹ́yìn. o máa gbẹ̀san. ẹ ìwọ fẹ́ gba ẹ̀san. máa gba ẹ̀san ẹ eh, tó bá ti gbẹ̀sán ti tán. ó ti tán kí ni mo tún fẹ́ gbà lẹ́wọ̀n ẹni bá ti ṣe mọ ọkọ̀ tèmi fẹ́ lèmi gbá tèmi kí ni tèmi àti. ó ń bọ̀ wá fún ẹlẹ́sìn. Eh, eh, àfi bẹ́ẹ̀ ẹ kẹ́ tètè o torí mi níbi tí mo lọ kẹ́ tètè ẹ má dẹ́ mi dúró. ṣé ẹ̀yin ò ní làákàyè rárá ni. ẹ gbọ́dọ̀ sọ́kàn kan yín pé kán gbé nǹkan tí àwọn èèyàn máa fi mọ̀ pé ẹ̀ mọ̀kọ́ wá síbi. mi ò tí ì tó tí mo ti ń wọkọ̀ ọdún mẹ́rin ṣé ó ju eléyìí náà lọ ni. wọ́n gbà wọ́n gbà eléyìí gbà eléyìí gbà fún oṣù máa bú ẹ ẹ ti gbẹ tó máa tún ọkọ̀ ṣe kọ́lẹ̀ á tún ṣe o kọ́lẹ̀ á tún eléyìí ṣe o. ẹ ṣé wọn lo ọkọ̀ yìí fúnra ẹ. ẹ ọkọ̀ mi mi mo rà fúnra mi. ẹ kí ló fi ń tà. kò sí ètò kan pé kí n mò ń fọkọ̀ ṣe ní tó bá ń mú èlé fi kó ẹ ṣáàṣọ ọlọ́pàá kọ́ àwọn tó bẹ́ẹ̀ tọ́pọ̀ ṣe kán dé kí kémi abá tèmi lọ ẹ má fi tiyín dá tèmi dúró ẹjọ́ nítorí Ọlọ́run mi fọ́ sí o ẹ̀wọ̀ ẹ jẹ́ mi ní èmi òròjọ́ mú sọlé pa kí n gbogbo òsì báyìí gan torí mo ṣe gbọ́kọ̀ sí báyìí. ọ̀gbẹ́ mi bá mi sọ̀rọ̀ ọ̀gá mi ní bàbá rẹ̀. ẹgbẹ́ mi ẹ̀sùn bẹ́ẹ̀ tún mi bá jẹ́ ìgbàjọ́ àbọ̀ ọ̀gá mi jẹ́ ìgbàjọ́ àbọ̀ ọ̀gá mi jẹ́ ìgbàjọ́ ẹgbẹ́ ẹ̀rọ jẹ́ mọ́tò bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ gẹ́gẹ́ mi lè bá mi sọ̀rọ̀ ẹni bó ṣe wù yìí èmi náà kọ́ mi kọ́ mi lè fi ṣe ẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mi lọ́ bí ikú mi bí ikú mi lẹ́nu ẹ̀ka mi sáà tó tóbi ẹ o ti ẹ̀dá ọlọ́pàá yẹni obìnrin tẹ̀ ń wò yìí wọ́n bá ọkọ̀ mi jẹ́ ẹ wọ́n kọ́ tẹ́lẹ̀ jù. ṣé ẹ ṣe ṣe ẹ gbọ́dọ̀ kí ẹ ara tó tó ṣe kí ẹ yẹ ẹ. Eti ma lọ sí yín, wọ́n ní. Go back, Bessel. kọ́kọ́rọ́ fún mi. má pẹ̀ tó má fi dé lọ́la. ṣálàfíà ni. kúlẹ̀ o. ọkọ mi àyìnlá nǹkan ọmọ olókùn ọ̀la. ó rántí iléeṣẹ́ aládàáni kan tí mo sọ fún ẹ pé wọ́n fẹ́ fún mi níṣẹ́. Hmm, kò sọ kò sọ kò sọ fún mi. ó ti bọ̀ sí i hmm, kódà àsánlẹ̀ ni wọ́n sanwó fún mi sọ̀wédowó tán fún mi pàápàá mo ti lọ gbowó yẹn ní kíákíá ìwọ ò mọ bọ́rọ̀ àwọn èèyàn wá ṣe rí ni àwa ajá wọn wá sọ pé nǹkan kan ṣẹlẹ̀ dẹ̀ ní pàkó ọ èmi ti gbowó. olúwa máa ṣe òun wo èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà o máa rí èrè ń o máa rí èrè ń bẹ wá wò ó sórí ibikíbi tó bá rò pé èmi náà ti lè wúlò sọ fún mi kí n ṣe ojúṣe mi o. à kò burú àmọ́ ṣá kí ìwọ tó ṣe ojúṣe ẹ̀ èmi gan akọ́kọ́ ràn ẹ́ lọ́wọ́ màá wá lọ gbé owó yẹn àwa bẹ̀ àwa méjèèjì àjọ pẹ̀. gbé owó láti bò kì í ṣe ilé ìfowópamọ́ ló gbówó lọ ni. èmi ò mà ráyè ti ilé ìfowópamọ́ yẹn ó wá gbé adúrú owó tó tó bẹ́ẹ̀ yẹn wálé ó léwu. kí ló fẹ́ ṣẹlẹ̀. ó léwu o àfi kọ́ lọ́n fò ṣe ẹ̀ṣọ́ wa ó léwu. àmì ṣọwárí nínú owó yẹn mo fẹ́ fún wọn ní mílíọ̀nù mẹ́wàá èmi náà mú mílíọ̀nù mẹ́wàá èyí tó kù la máa fi parí iṣẹ́ tán gbé fún mi ṣé o wá rò pé mílíọ̀nù mẹ́wàá lè tó ṣiṣẹ́ tó ń gbé fún ẹ. ibi tó bá bá ṣẹ́dé náà ni nítorí èmi ò bá mú wá lábàá pé owó tí wọ́n kọ́kọ́ san yìí kí wọ́n fi ṣe iṣẹ́ wọn tábàdẹ̀ wàá ṣiṣẹ́ tán gbà yẹn owó tán bá wà san lẹ́yìn ìgbà yẹn ká ṣe bàbá ṣe fẹ́. ọlọ́run ní jẹ́ kí mi ṣiṣẹ́ fún níṣẹ́ níbo ni wọ́n ti gbọ́ tó níṣẹ́ ti ń fi owó lé ẹni tó ń ṣiṣẹ́ kiri tíṣẹ́ bá ti parí tíṣẹ́ ò bá tí ì parí náà máa ń fowó wáyàn káàkiri. má bínú dáa. báwo ni nǹkan. ṣàlàfíà ni mo wà ń lè mo wà ń lè mo ṣe ń dé sí pàápàá ah mo ti gbàgbé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣé kò kì í ṣe òde alálọ́dọ̀ọ́rù tàbí lọ́dọ̀ọ́lá o ó dá náà mo kàn yín lára tán báyìí báyìí délé níbo ló wà wò ó yá yí padà níbi tó wà yẹn kó máa padà bọ̀ máa bọ̀ ń lé báyìí báyìí báyìí báyìí báyìí èmi àti ẹ fẹ́ jáde ó máa gbé mi jáde lọ síbi kan sí ah. mo ní kó yí padà orí ẹ dàrú orí ẹ burú ni ah, olórí burúkú mà lọmọdé yìí kẹ wọ́n gbé ẹ ṣépè ni ah, ṣé ìwọ lọ̀gá àbẹ́mi lọ̀gá mò ń bá ẹ sọ̀rọ̀ ó ń lọ́ mi nífun orí ẹ dàrú ni ìwọ jẹ́ kí n wẹ̀yìn sìn kí n má ba ẹ báyọ̀ mò ń jáde jà. lọ sí ibò. ọ̀rẹ́ wa àṣàkẹ́. èyí ló ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀. ṣé o wá ti sàn yẹn fún mi tẹ́lẹ̀ ni. dọ́nà ṣé etí ń dùn ẹ ni àbí tí ẹ fọ́ ṣé bí a jọ wà níbí báyìí nígbà tí bùnmi pè mí tí adẹ̀jọ́ ń sọ pé mò ń bọ̀ o mò ń lọ ṣé àṣẹ̀ṣẹ̀ máa da ifá yẹn sílẹ̀ wípé kò wá gbọ́ lọ́tọ̀ ni nígbà tó yẹ pé àjọ wà ń bí ni. kí ni ìtumọ̀ wo. ó ti tó ẹjọ́ dódódódó kí ló ń ṣe ẹ́ ah, <laughs> ó máa ti fẹ́ máa ṣe bí ọkọ̀ tí mi ò tí ì fún ẹ lówó ah, ó má jẹ́ jẹ́ má jẹ́ kó rí ẹ kó wu jara lọ. mi fẹ́ lọ pààrọ̀ aṣọ mi jáde ló ń táwọn ọ̀rọ̀ yìí ò fáwọn òjò tó. Afárá tí ó farabalẹ̀ nínú ikú apẹja. ṣe wá ń bì ẹni kan máa gbé ọkọ̀ kan bọ̀ ká fi gbé kúrò níbí ẹ ṣe. ẹ kú ara fẹ́ra kù ọlọ́run ní járí rẹ̀ mọ́ ẹ jọ ǹjẹ́ ní ọ̀rọ̀ kankan tí ẹ lè sọ fún wa lórí ikú olóògbé àbí. Àbí nǹkan tí ẹ lérò wípé ó lè ṣokùnfà ikú olóògbé. kí ni mo mọ̀ tí mo fẹ́ sọ iṣẹ́ tí ó ṣe ni kò ní kó má gàn ni nígbà tí mi ò mọ bí ọ̀rọ̀ ṣe rìn kí ni mo mọ̀ tí mo fẹ́ sọ sí. ǹjẹ́ lè sọ fún wa ẹni tẹ́ fura sí yálà ọ̀rẹ́ ará ẹbí alábàágbé pàápàá tó jẹ́ wípé àwọn àti olóògbé jọ ní gbólóhùn asọ̀. gbólóhùn asọ̀ mi ò rò pé ó ní gbólóhùn asọ̀ pẹ̀lẹ́ nìkankan ẹ wo oníṣòwò paraku nìyàwó mi oníkátàkárà ni. àbí irú ìjàngbọ̀n wo ló ní oníṣòwò fẹ́ ní pẹ̀lú oníbàárà ẹ̀ tó lè fa irú wàhálà tó ṣẹlẹ̀. àbí kò mú jà dání ok ó dáa ǹjẹ́ lè ṣàlàyé fún wa irú èèyàn pàtó tí olóògbé jẹ́ ní ọjọ́ ayé wọn. ẹ hmm, wò ó ọ̀rọ̀ pọ̀ lórí yẹn o. ẹ wò ẹ wò ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣe rí èèyàn tá à ń wí èèyàn tó le ni ó burú àfi bí èṣù kódà òun gangan ló yẹ máa pèlè èṣù ẹ ṣáà mọ̀ tó bá ní èèyàn burú má pa obìnrin tó bá burú ẹ mọ̀ túmọ̀ ẹ̀. ẹ dẹ̀ wá ní ẹ lérò wípé fàǹfà kan lè wà láàrin wọn àti ẹnikẹ́ni. ń ṣe rí ta bá ní èèyàn líle ó kàn jẹ́ ìyàwó líle nínú ilé. ẹ ṣe kí ni nǹkan tẹ́ tún lè sọ fún wa nípa ìrìnsẹ̀ olóògbé ní ọjọ́ tí eh, nǹkan burúkú ìṣẹ̀lẹ̀ sàn. lọ́jọ́ yẹn nígbà tó dé ó ní òun fẹ́ lọ sí ibi ọjọ́bí ọ̀rẹ́ òun kan pé ọ̀rẹ́ òun fẹ́ ṣe ọjọ́bí àmọ́ òun máa dé ní ọjọ́ náà torí àríyá yẹn kì í ṣe aláṣemọ́jú àfi bó ṣe máa di ọjọ́ kejì tí mò ń gbọ́rọ̀ yìí burúkú. ó dáná kí ni ẹ lè sọ lórí àpamọ́wọ́ tí a bá lẹ́gbẹ̀ẹ́ olóògbé. ọ̀rọ̀ rẹ o. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ọ̀rẹ́ kò sùn láwọn èèyàn pè wá ẹni bí ọkàn ló jẹ́ sí mi. ṣé ẹ̀yin gangan ni ẹ̀ ń ṣe ayẹyẹ tí à ń wí ni àbẹ́lú mi. rárá o ọ̀rẹ́ wa kan báyìí tó ń jẹ́ àṣàkẹ́ ló ń ṣe ọjọ́ ìbí ẹ àmọ́ nǹkan tí à ń gbọ́ ni pé wọ́n ní ẹ̀yin gangan ni ẹ pè wọ́n pé kó máa bọ̀. bẹ́ẹ̀ ni nígbà tí mo rò pé ó ti yẹ kó dé. èrò àwọn èèyàn ni pé ẹ mọ̀ọ́mọ̀ tàn wọ́n jáde ni kí wọ́n lè pa wọ́n ṣé a lè sọ wípé òótọ́ lọ̀rọ̀ yìí. rárá o kò lè jẹ́ bẹ́ẹ̀ kò ṣẹ̀ mí. ká gbà wípé ọ̀rẹ́ ni ó ṣe ǹjẹ́ ẹ rò wípé èèyàn kan wà tí òun àti ọ̀rẹ́ yín lè jọ ní fàǹfà tí ó lè fa ikú ọ̀rẹ́ yín. rárá o fọlákẹ́ tí mo mọ̀ kì í ṣe oníjọ̀gbọ̀n rárá. ọ̀gá burú ju ìṣù lọ ṣọ̀pọ̀ náà gbóyún ẹlẹ́gùn ẹ̀ ló le bí wọ́n bá bí ọ̀gá tán ọ̀gá lè gba ẹ̀kún lójú tó ọ̀gá ti fàṣọ ìyàwó ọlọ́pàá lọ́rùn rí. ẹ ẹ kí ni ọlọ́pàá yẹn wá ṣe. bí bẹ́ẹ̀ ṣe kó tó dún fín ọ̀gá ti dáa ẹsẹ̀kẹsẹ̀ àṣẹ tí wọ́n látòkè lọ́hùn tó bá dúpẹ́ níbi tó wà aṣọ abọ́ lọ́rùn ẹ̀ pátápátá. mo ní láti jẹ́ wípé ọ̀gá yín mọ àwọn èèyàn gan nìyẹn o. Ah, ìlú mọ̀nká ni ọ̀gá gbajúmọ̀ bíi ṣàna ẹlẹ́ta hmm. ṣàṣà lọ́la lẹ́yìn tọ́gá òun nínú àwọn aláṣẹ tó wà lókè tó ń fi ti ọ̀gá ṣe obìnrin bíi ọkùnrin nígbà yẹ. tó bá rí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí olóògbé ti ṣe àṣemáṣe ní ọjọ́ ayé wọn èyí tó lè fa ìkùnsínú láàrin àwọn àti. ẹ má sọ̀rọ̀ jù ọ̀gá tẹ àwọn èèyàn lẹ́sẹ̀ mọ́lẹ̀ kọjá hmm. ọ̀gá jojú àwọn èèyàn nígbà ayé wọn. Hmm, bí àwọn o wọ́n pọ̀ rẹpẹtẹ tí mi ò lè rántí mọ́ àmọ́ ìkan tí mo fura sí dáadáa ní ti ọkùnrin kan tó ṣẹlẹ̀ láìpẹ́. dájúdájú olórí burúkú ni ẹ torí tó lè máa mú ẹ bá olórí burúkú ṣiṣẹ́ nítorí obìnrin tẹ̀mí wò yìí ó máa fi ẹ ṣòwò gbẹ̀yìn ni. kílẹ̀ ẹ̀ṣẹ̀ mi ta ni mo ṣẹ̀ ẹ́ kílẹ̀ ṣe mí ta ni mo jẹ tó fi jẹ́ ikú ló kan tẹ́rùn ròrò ní kílẹ̀ ṣe mí. kílẹ̀ ṣe àjíjọ yé mi pẹ̀lú ẹ̀ ìwọ ìwọ lo ipò obìnrin fún mi màá jẹ́ kó yí ẹbí tẹ́mi náà kù sí wàá rọ́ mi o. kàlàmù. dáadáa ló mú un dapòrò ni àgékù ejò bó ṣe wọn máa poró mọ́lẹ̀ nìyẹn. èmi àgékù ejò olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ mo ṣe àmọ́rú ẹ̀dárú ẹ olè olè abẹnugbàbùkún olè olè olè. àná lójú ọ̀nà ni ọ̀gá wa ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀ fún mi lẹ́kùnrin rẹ̀ bóyá wá ṣe àlàyé fún mi ní ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo nǹkan tí ọ̀gá sọ wípé ó ṣẹlẹ̀. Hmm. ẹ̀yin méjèèjì tí ẹ wà lọ́dọ̀ wa ni a ṣe lè mú dání gẹ́gẹ́ bí atọ́nà wa sí ìdí ọ̀rọ̀ tó wà lẹ́yìn nídìí èyí ẹ̀yin lè lọ lílé mi. inú ìwé ìròyìn ni mo ti kọ́kọ́ rí kà kó tó di pé mo tún bẹ̀rẹ̀ sí gbọ́ awuyewuye nígboro ó dùn mí wọnú ara ṣé tówó ta kó fún ọgbẹ́ kan bá a fi ṣiṣẹ́ ni àbí tẹ̀mí tó sọnù. Hmm. ẹ wò kò sí èyí tí ó tòrò nínú méjèèjì o ìdí nìyẹn gan tí a fi débè báyìí nítorí a ní láti mọ ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ kí àwọn oníṣẹ́ bíi kọ́ mọ̀ bá ṣe gbé. gbogbo ìrànlọ́wọ́ tí a bá lè ṣe fún yín ẹ jẹ́ kí n gbọ́. ẹ ṣe a rí gbọ́ pé ọjọ́ tí ẹ rí arábìnrin yìí gbẹ̀yìn ni ọjọ́ tí wọ́n wá gbaṣẹ́ níbí báyìí. bẹ́ẹ̀ ni a dẹ̀ tún gbọ́ wípé àwọn àti ẹnìkan jọ ní gbọ́nmi sí omi òtó ní orí ọ̀rọ̀ iṣẹ́ yìí náà. bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé tí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ oúnjẹ oníkálukú ló máa sáré kí tiẹ̀ pọ̀ jù láti ibẹ̀ lọ ìkùnsínú á bẹ̀rẹ̀. orogún òwò nìyẹn kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ àmọ́ ǹjẹ́ a ní àǹfààní láti mọ ẹni. ẹ dúró ṣé kìí ṣe pé ẹ ń rò wípé. Ah, ìwákùwà làwọn à sọnù. bẹ́ẹ̀ àti ìmẹ́ni kankan pàtó ṣùgbọ́n ẹ ṣì jẹ́ ká máa bá ìwádìí lọ náà. ó dáa màá fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀. ẹ ṣé. bóyá láti bẹ̀ lọ. kò burú ẹ ṣé. ẹ ṣé gan. ọlọ́run má fi wá ṣe sábàbí àbúrò ọ̀rọ̀ lásán lè mi sọ mi ò rò ló máa di báyìí. ọ̀rọ̀ lásán gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ gbọ́ ẹni ló pa fádà yìí sí lóko ibì kan. báwo tiẹ̀ lè ṣe fẹ́ ká gbà yín gbóná nígbà tó yẹ pé àjẹkí lánàá ọmọ kú lẹ́nìí. ọlọ́run rí mi ọrọ̀ ajé ló jẹ́ kẹ́mi sọ̀rọ̀ mi sọ̀rọ̀ lọ́jọ́ yẹn tó bá ṣẹ̀yìn náà nǹkan owó iyebíye. àwa náà àbínú àbí hmm. nítorí owó iyebíye owó iyebíye náà ló wá jẹ́ ká rò wípé. kí ni ẹ má máa rò ó lọ bẹ́ẹ̀ èmi tó yẹ pé ẹ̀dìyẹ lásán mi ò lè dápa. lẹ́yìn ìgbà tẹ kúrò ní ilé iṣẹ́ tẹ pàdé olóògbé níbo lẹ tún lọ. ibo ni mo fẹ́ lọ ilé ni. ilé lẹ lọ ẹ̀ẹ́dẹ̀ yàbí kankan. rárá ilé mi ni mo lọ tààrà. ìwádìí tí a ṣe lẹ́yìn yín ó fi ń yé wa yí pé kẹ̀kẹ́ ọmọdé tí a bá nú lé yín ní ọjọ́ tá a wá mú yín ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lẹ́lọ́ra bẹ́ẹ̀ ni mo yàrá kẹ̀kẹ́ fún ọmọ mi kékeré. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ lọ́bì kankan. ah ọlọ́pàá tún dé pẹ̀lú wàhálà wọn o kí ni kẹ̀kẹ́ tí mo yàrá níṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí ṣé kẹ̀kẹ́ ló pa ẹni tó kú ni. ẹni tínú bí lórí ìjákulẹ̀ tó ṣẹ̀rí láti ọ̀dọ̀ ẹnìkan ǹjẹ́ ó ṣeé ṣe fúnra ẹni bẹ́ẹ̀ pé kó rántí wípé òun fẹ́ lọ ra kẹ̀kẹ́ ọmọdé lẹ́yìn owó iyebíye tí ó pàdánù tó bá ṣeé ṣe A jẹ́ wípé ó tún ṣe ṣe nídàkejì náà pé kí irú ẹni bẹ́ẹ̀ kó yà sí ọ̀dọ̀ àwọn tó máa gbé níjà nítorí wọ́n ṣe fi ọwọ́ ọlá gba lójú ni ẹ̀yin náà ẹ rò ọ̀rọ̀ yìí jọra wọn àbí jọ́ ẹ̀ náà kọ́ ló ṣẹlẹ̀. yé mo pé ọlọ́pàá rojọ́ mọ́ mi. ẹ wá o èrò ọlọ́pàá kọ́ ni láti parọ́ mọ́ ẹnì kankan o àbí láti kó èèyàn sínú ìyọnu kódà ẹ ní àǹfààní láti rí ẹ̀rí àwíjàre. bẹ́ẹ̀ni. àmọ́ ẹ máa ṣe ìrántí pé gbogbo ohun tí ẹ bá sọ ó máa wà ní àkọsílẹ̀. pátápátá. ṣé ọ̀rọ̀ yóò ní kókó báyìí. lánàá. ẹjọ́ táwọn èèyàn ń rò ó jọ nǹkan tí a wà. kò sẹ́ni tó ń fọ̀bẹ tó nù jẹ́ ṣu ẹ̀yin lè máa tẹ̀síwájú pẹ̀lú ìwádìí yín bóyá kẹ́ bẹ̀rẹ̀ sí lu ọwọ́ líle ẹ fi ìgbájú àti ipa àlẹ̀mọ́ ẹlòmíì ẹni tójú ẹ bá fẹ́ lè ẹ̀yọ̀ bọ́n. ìyẹn náà dẹ̀ dá bí a kà bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiẹ̀. èmi báwo ẹ dá mi tó síbi láti jọ ẹ mi ò bínú ẹ tún wá fẹ́ fọwọ́ mú mi ẹ tiẹ̀ bá mi dúpẹ́ tó bá ṣe wípé àwọn olè yẹn gbé mi lọ ní ọjọ́ yẹn kí lè rò pé ò bá ṣẹlẹ̀ ṣé rí mi lọ́wọ́ ẹ̀kẹ́ tó máa fi bọ́n halẹ̀ mọ́. kí ló wá mú ọ rò yìí pé ó yẹ ká máa lọ gbá àwọn èèyàn létí nítorí pé a fẹ́ wádìí òdodo nígbà tá a ká kankan mọ́ wọn lọ́wọ́ òfin ò fàyè gbárù ẹ̀ ọlọ́pàá ò lẹ́tọ̀ọ́ láti fìyà jẹ ẹnikẹ́ni lọ́nà tí ó tọ́. ẹ ọ̀rọ̀ àwọn bàbá wa tó sọ wípé ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkúrò lèmi rò kí lè wá fẹ́ ṣe báyìí. ìwọ náà ni atọ́nà wa o sọ fún wa ta ló tún kò tó yẹ ká lọ bá. bí ọ̀rọ̀ bá rí báyìí kò sẹ́ni tá rẹ̀ mú kódà ìtẹ́jú ara yóò mú ṣé ẹ ọkọ̀ ọ̀gá. ọkọ̀ gẹ̀ẹ́ ṣé ìwọ rò kankan sí wọn ni. rárá o mi ò rò nǹkan kan sí wọn mo kàn rò pé ó yẹ kí ẹ lè gbọ́ nǹkan kan lẹ́nu wọn tó lè tọ́ yín sọ́nà àwọn náà ṣàmọ̀ pọ̀ gàgbó wálé. wọ́n máa kó gàgbó wálé. àwọn ò ṣe ní mọ̀ ẹ wo ẹ má jẹ́ kó dàbí pé òun kọ́ mi níṣẹ́ yín jàre. lóòótọ́ ni mo mọ̀ pé ó gbé owó wálé. àwọn ẹ̀sọ́ yẹn fún wa lójú táwọn sọ́dọ̀ yẹn. ẹ̀yin náà bí mi ìwọ nǹkan tẹ́ ẹ bí mi ni mo dáhùn rẹ̀ ẹ mọ̀ pé ètè a máa kọ́ràn bẹ́ẹ̀ kẹ́ ẹ kẹ́ ẹ kí n dáhùn ju nǹkan tẹ́ ẹ bí mi lọ kí n kó sábẹ́ òfin ìrọ̀ o. jẹ́ pé owó yẹn ni wọ́n gbé nínú àpamọ́wọ́ tí a bá lẹ́gbẹ̀ẹ́ wọn. kò rí bẹ́ẹ̀ lóòótọ́ mo mọ̀ pé torí owó tó wà ní àpamọ́ ni wọ́n ṣe wá dá lọ́nà àmọ́ wọn ò rí owó yẹn gbé báwo lẹ́yìn ṣe mọ̀. ṣé ẹ rí lọ́jọ́ yẹn. igi dá lóko wọn ní káàrà ilé wá sọ bó ti jẹ ògiri wo nílé wọn ní káàrà. ọba àdàbà ọlọ́run má fi kàn wá ọ̀rọ̀ tá ò mọ̀gbà tó ṣẹlẹ̀ kàn má dìlé wa lórí bó sì bí wá sọ tẹ́nu rẹ má jẹ́ kó kàn wá. kí ni èrò ọkàn tí nígbà tí kó o lè. fẹ́ràn òde lílọ ó lè dé ibi àríyá kó máa náwó bí ẹlẹ́dà kó máa náwó bí ọlọ́rọ̀ kó máa náwó bí ìgbà tó yẹ pé òun gan ló ń ṣe nǹkan ní owó tó jẹ́ owó iṣẹ́ àgbàṣe ni. Ah, kí wàá ló dé tí ẹ gbé àpamọ́wọ́ tó fi jẹ́ pé owó inú ẹ̀ nìkan lẹ́yìn wá kù. tí ó bá padà sídìí ọkọ̀ tó bá ṣì ń rí àpamọ́ kò ní fura pé kò sí owó ń bẹ láyé máa rò pé owó wà nínú àpamọ́ ni mo ṣe ṣe bẹ́ẹ̀. ọ̀dà níbo ni owó ọ̀hún wà báyìí. owó owó wà nílé. kí ló dé tí ẹ gbé owó lọ sí ilé ìfowópamọ́ tó fi jẹ́ pé gbé adúrú owó bẹ̀yẹn sínú ilé àbí ẹ mọ̀ kó lòdì sófin ni. mo mọ̀ kó lòdì sófin. àmọ́ ojú làlá kan fi ń ṣọ́ọ̀rẹ́ ìyàwó ṣẹ̀ṣẹ̀ kú èmi gbé owó tó tó bẹ́ẹ̀ yẹn mo gbé gba ilé ìfowópamọ́ lọ. ayé ò fura sí mi. ó dáná ǹjẹ́ ẹ̀yin gbọ́ pé àwọn àtẹnìkan ṣe fàǹfà lórí ọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n gbé owó ẹ̀ wálé. Ah! mi ò gbọ́ pa ẹ̀. ó dáná irú èèyàn wo gan-an lẹ mọ̀ délé awakọ̀ ìyàwó yín jẹ́ délé ọmọ dáadáa ni délé. èèyàn dáadáa ni wọ́n. bẹ́ẹ̀ni ọmọ dáadáa. ó dáa tábánikà ṣe lé ní èjì á ti tó bí ọdún mélòó tí wọ́n ti bá yín ṣiṣẹ́. délé tí ń bá wa ṣiṣẹ́ báyìí a ti tọ́dún mẹ́rin èmi ò lè wá rí ìwà pálapàla kan lọ́wọ́ ẹ̀. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ egun alárí ṣẹ́rí báyìí pọ́lọ́n ló ní kẹ́ gba tèmi kò wá ti tán o àwọn nǹkan kan ṣì kù tó yẹ kẹ́ gbọ́ lẹ́nu ọkọ ọ̀gá. bíi kíni àti kíni. Ah, ní ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lójú mi. ẹ bá sọ tó ń ṣe yín o àwọn oògùn tó yẹ ká ṣe sí i. ẹ bá sọ ohun tó ń ṣe yín eh, ẹ bá sọ ohun tó ń ṣe yín àwọn oògùn yẹ ká ṣe sí èyí tẹ́tí ń bá bọ̀ látẹ̀yìn ìṣe lọ fi gbígbọ́ ṣàlàyé. sọ́ri nínú èmi àti ọmọ yẹn o máa mú kọ́nù àwa méjèèjì gbẹ̀yìn. àkọ́ríkọ da ẹ àkọ́dàkọ rí ẹ kò sí ìlọ tó máa ṣe. èmi ó mà dé mọ mi o ayọ̀bá mi. kí ni mo mọ̀ ẹ́ sí. Ah. kí ni mo mọ̀ ẹ́ sí ṣé òun ló fẹ́ pa ni àbẹ́mi ló fẹ́ pa. Fọlákẹ́ ńgbà tó òfin mi lọ́kàn balẹ̀ nù lé ṣé mi ò ní wá ìdùnnú lọ síta àbí ta ló mọ tágbòrin ẹ gbójúlé kó tó ṣe inú tandi sọlọdẹ. dúró kó má jẹ́ pé o ti fi ọmọ yẹn lọ́kàn balẹ̀ pò ń bọ̀ nù lé. bẹ́ẹ̀ ni ṣèbí mi mo nílé. <laughs> àánú ẹ ṣe mí ayọ̀ bá mi àánú ẹ má ṣe mí o. ẹgbẹ́ ọmọ ẹ ló fẹ́ fẹ́ ẹ ti ẹ̀ gbọ́ náà ìwọ tó ò tí ì lè bọ́yàwó tó wà nù lé ìwọ tí nǹkan ò dánmọ́rán fún tó ń dọ́rọ̀ mọ́ràn. fọlákẹ́ ìyẹn ò kàn ẹ́ fèmí lẹ̀ ìyẹn ò kàn ẹ́. ó dáa mo ti gbọ́ màá wá jẹ́ kó mọ̀ wípé mo ti mọlé àwọn ọmọ yẹn mo ti mọ àwọn òbí tó bí sórí màá fi làkàlàkà màá dà á láàmú màá jẹ́ kí àrán kó máa sọ nínú ọpọlọ ẹ̀ báyìí sórí nígbà tí mo bá ṣetán pẹ̀lú ẹ̀ tí àrán ń jà nínú ọpọlọ ẹ̀ yẹn màá wá ṣẹ̀ṣẹ̀ wá fàbọ̀ léwọ̀ fúnra ẹ lórí. orí ẹ̀yà wa bẹ́. ẹni tí ń bá bọ̀ látẹ̀yìn iṣẹ́ la fi gbígbọ́ ṣàlàyé gbọ́ pẹ̀lú gbogbo àlàyé tó ṣe yìí ó dàbí ẹni wípé ọkọ ọ̀gá ẹ̀ nífẹ̀ẹ́ Ṣadé gan-an bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kò ní gbé kó ìyàwó ẹ̀ lójú. Ah, èmi ò lè sọ nípa yẹn o àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi gbé lẹ́nu olóògbé ó ṣeé ṣe kó jẹ́ Ṣadé ló máa di ìyàwó kejì bólógbé bá ṣe wà láyé. Hmm. nígbà tí ó wà sí láyé mọ́ ń kọ́. Ah, ti di ìyàwó ọ̀gá. ṣé kò ń ṣe ìyàwó alárédè lọ́ṣẹ́ ni. Ah, mi ò mọ o. kí ni o lè sọ nípa fífẹ́ Ṣadé pẹ̀lú ikú ọ̀gá ẹ̀. Ah, ọ̀rọ̀ yóò yé mi o. ṣé a lè sọ yí pé kí Ṣadé bá lè wọlé ni ọkọ ọ̀gá ẹ̀ ṣe ṣerú nǹkan báyìí àbí ká tiẹ̀ sọ wípé ọmọ tá à ń sọ̀rọ̀ yìí gan ló ṣe irú iṣẹ́ ibi báyìí. Ah, ẹ wo ọlọ́pàá ìbéèrè tẹ́ ń béèrè yìí ti kọjá òye tèmi mo ti ṣe àwọn àlàyé fún yín tó lè tọ́ yín sọ̀rọ̀ nínú ìwádìí ẹ̀yin ní kẹ́ ẹ̀ tẹ̀síwájú lórí ìwádìí yín ẹ̀mí mi ò gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí o nítorí pé ẹ sọ wípé ọ̀rẹ́ àwọn aráàlú ni ọlọ́pàá ló jẹ́ kí n máa ṣe bí ọ̀rẹ́ sí yín o. irú ìfẹ́ wo ni ìfẹ́ òtítọ́ gẹ́gẹ́ bí ọkọ àtaya ni. ǹjẹ́ o mọ̀ wípé ó níyàwó nílé? mo mọ̀. mo mọ̀ kí ni èrò ọkàn tiẹ̀? èrò ọkàn mi bíi ti báwo. sọ fẹ́ ṣèyàwó kejì ni. mi ò ro àmọ́ tó bá gbé bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ mi kò sí ohun tó burú bẹ́ẹ̀. Hmm. ǹjẹ́ o mọ̀ bóyá ìyàwó alárédè lọ́sẹ̀? wọn kì í ṣe ìyàwó alárédè. afẹ́niláyà ò fojú rí ni bẹ́ẹ̀ náà ni afẹ́nilọ́kọ ò lè fojú rí ni. rárá o mi lè ro kúrò wọn. o ro kúrò wọn. a rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olóògbé lẹ́yìn ìgbà tí wọ́n kú nínú nọ́mbà mẹ́wàá tí wọ́n pè nọ́mbà ẹ̀ wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n pè mí rọ̀lẹ́ ọjọ́ yẹn wọn ò dé ṣẹ̀ṣẹ̀ máa pè mí. ọ̀rọ̀ ti níyànjú bọ̀ Fọláṣadé kí ló mọ̀ nípa ikú olóògbé. Ah, mi mọ̀ kankan pa kú wọn. kẹlẹ òbí wo bí. o ò ṣe kankan ọ̀dà kí ni ẹjọ́ sọ níjọ́ tí wọ́n pè ẹ yẹn kí ni kọ́tà jọ sọ. ìpinnu ọkọ̀ máa ń ṣe fún mi gbogbo ìgbà bá ti pè mí báyìí pé ni pé kí fọkọ àwọn sílẹ̀. wọ́n ń ṣe ìpè fún ẹ ṣé o bínú àbí o bínú. ó yẹ kí n bínú gẹ́gẹ́ bí ẹlẹ́nu ara. fọláṣadé ọ̀rọ̀ tó wà lẹ́yìn yìí ò lẹ́nu ìwọ ṣáà ti jẹ́wọ́ fún wa tó bá jẹ́wọ́ fún wa àá lè gbé ọ̀rọ̀ ṣe. Ah! ah ẹ káàsán ẹ jọ̀ọ́ ṣé àgọ́ ọlọ́pàá ẹlẹ́yẹlé ni mò ń bá sọ̀rọ̀ yẹn orúkọ tèmi ni jẹ́jẹ́láyé ẹ ṣe ilé àkọ́kù kan wà lẹ́yìn ilé mi mo máa ń rí àwọn ojú àjòjì kan níbẹ̀ tọ̀sán tòru náà dẹ̀ fi máa ń wá síbẹ̀ ṣe rí nǹkan tó ń ṣe níbẹ̀ mi ò mọ̀ ọ́ ṣùgbọ́n kó tó di pé ọmọ máa da àdúgbò rú ni mo ní kí n fi tó yín létí ah, ẹ máa júwe ṣùgbọ́n ṣá lọ́wọ́ báyìí mi ò tí ì rí kankan nu wọn bẹ̀ tán bá ṣe débẹ̀ màá pè yín àdé mọ bá ṣe máa rìnrìn yẹn ẹ ṣe. Musa. Mò ń pè ẹ́ láti ìjẹta, o pa aago. Torí owó tí o sọ pé o máa fún mi lo ṣe ń sá fún mi. Ṣèbí ìwọ fúnra rẹ lo ṣàdéhùn? Ìgbà tó mọ̀ wípé o ò tó baba ọmọ ṣe, kí ló wá dé tó ń pe alákàrà? Èló ni three hundred and fifty thousand? Owó tí àwọn ẹgbẹ́ ẹ tó fi ń ṣe fàájì nígboro. Oníranù. kí ni túmọ̀ eléyìí. ṣé bí ó kà délé ló ṣàdéhùn fọmọbìnrin yẹn wípé òun máa fún lówó nígbà tágo ẹ ò lọ òun ló jẹ́ kó tẹ̀lé ìránṣẹ́. Hmm. a jẹ́ wípé ẹni yẹn ò mọ̀ kó wà ní àgọ́ ọlọ́pàá. kó mọ̀. àǹfààní kan dẹ̀ lélẹ́yìí o. kí la fẹ́ ṣe báyìí. jalo. àdàbà. káàsán o. ẹ káàsán o ta ni mò ń bá sọ̀rọ̀. ẹ jọ ṣé àjọkẹ́ ni mò ń bá sọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ ni àjọkẹ́ ló ń sọ̀rọ̀. sarah lorúkọ mi ẹ̀gbọ́n délé. ẹ káàsán máa o. ẹ kú ọjọ́ mẹ́ta ẹ lẹ báwo ni. àlàáfíà ni dáadáa ni mà. ẹ délé ń kọ́. òun náà ló rán mi sí ẹ. àti bí ọjọ́ mẹ́ta mo ti ń pago ẹ̀ kò lọ. má bínú wo ó sáré rin ìrìn àjò kékeré kan ni èmi náà dẹ̀ ni mo ránṣẹ́ ó sáré bá mi lọ sí Ghana ó da kò burú mà ọlọ́run aṣọ́dé. àmín ó dẹ̀ ní kí n bá òun fún ẹ ní nǹkan o. ẹ ẹ owó àbí. ó wà lọ́wọ́ mi báyìí níbo ni kí n tó wá gbé fún ẹ. ẹ ṣe jẹ́ kémi wá sọ́dọ̀ yín. rárá o èmi ò sí nílé níbo ni wọ́n wà jù ìbẹ̀ fún mi màá bẹ̀. èmi náà òde wá sílé báyìí o àmọ́ ṣé mo lè júwèé ibi tí mo wà fún yín kẹ wá bẹ̀ mi ò fẹ́ káwọn aráalé mi mọ̀ pé mo fẹ́ gbowó ẹ̀yin náà ṣàmọ̀ràn àwọn èèyàn tó bá ti rówó lọ́wọ́ èèyàn. ó dà ó ti yé mi níbo ló wà. ó dà kò burú ẹ ṣe mọ́. ó dáa mo ti mọ bẹ́ẹ̀ ó ti yé mi màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe. afis kò fi hàn tó kárí ayé. Ah, <laughs> ẹ káàbọ̀. pẹ̀lú mi ni Musa Babátọ́pẹ́ láti àgọ́ ọlọ́pàá Ẹlẹ́yẹlé. ọlọ́pàá <laughs> bóyá ẹ̀yin kọ́ ni mò ń retí. arábìnrin má fòlò lò fọhùn o àwa ló ń retí ìwọ́de là ń wá láti ọ̀dọ̀ Délé. <laughs> kí ni mo ṣe. báwo ni Délé ṣe jẹ́ sí ẹ. ọ̀rẹ́ mi ni Délé. orí aago ẹ̀ láti rí mẹ́sẹ̀ tó fi ránṣẹ́ sí ibẹ̀ náà dẹ̀ láti mú nọ́mbà ẹ̀ tí mo fi pè é yẹn wọ́n fi ẹ̀sùn apànìyàn kan Délé. ah ìdí ẹ̀ tí a fi wá nìyẹn kó bá a dé àgọ́ ọlọ́pàá. ha délé pààyàn. rárá o mi ò sọ fún ẹ kó pànìyàn àmọ́ ẹni tó súnmọ́ gidi òun ni wọ́n pa ìwàkiwà dé làwọn àǹkan tó sọnù ìdí ní ìtàfi débi kí wọ́n lè bá a dé àgọ́ ọlọ́pàá. yé mo gbé ọlọ́pàá ẹ máa fún mi láàyè kí n délé kí n lọ dágbére nílé ẹjọ́. rárá o o ò ní lè láǹfààní láti yà sí ilé rárá rárá ìwọ tó ló fẹ́ káwọn aráalé mọ̀ kó fẹ́ gbowó o wá fẹ́ padà lórí lọ dágbére nsìn ah. tí o bá dá àgọ́ wa wà máa pélé bóyá ah. jálọ. ada kò máa dáhùn ìbéèrè mi bí mo ṣe ń bí ẹ o ojú ọlọ́mọ tó la wà yìí o má fi ẹ̀mí ìwé o kí ni ìbáṣepọ̀ tó wà láàrin àti délé. ọ̀rẹ́kùnrin mi ni délé. ká sọ wípé ọkọ àfẹ́sọ́nà rárá àti ìbàdí bẹ̀. irú iṣẹ́ wo ni Délé ń ṣe. Hmm, ó sọ fún mi wípé igbákejì ọ̀gá lòun nílé iṣẹ́ aládàáni kan tóun ti ń ṣiṣẹ́. igbákejì ọ̀gá ìyẹn náà dáa ìrètí wọ̀ rè ṣé ó jọ igbákejì ọ̀gá. aṣọ ńlá kọ́ lèèyàn ńlá. owó kí ló fẹ́ fún ẹ. mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni àbí ṣé mi ò láǹfààní láti tọrọ owó lọ́wọ́ ẹni tí mò ń fẹ́. kí ló fẹ́ fowó náà ṣe. Oda, dáa mo fẹ́ fi kún owó ọjà tí mo fẹ́ lọ rà ní Dubai. ní tilẹ̀ ń tọ́lọ́hún irúfẹ́ wo ló ní sí ah kò fẹ́ yé mi mọ́ báyìí o. ìsìn ni ò fẹ́ yé mọ́ àbí a ti tó bí ìgbà wo lẹ ti fẹ́ra yín. Hmm, a ti tó oṣù márùn-ún. òun fẹ́ ọkùnrin fún odindi oṣù márùn-ún o ò mọlé tó ń gbé o mọ ibi tó ti ń ṣiṣẹ́ nǹkan máa lọ ra obìnrin tó wà níta sí yìí o. jẹ́ kí n sọ fún ẹ awakọ̀ lásán lásán òun ni délé jẹ́ ẹni tó dẹ̀ ń wà òun ni àwọn nìkan lọ dá lọ́nà tí wọ́n pa yìí wàhálà ti wà o ogolopa <laughs> mi ò mọ nǹkan kan nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí o ṣé ẹni tí mi ò mọ ibi tó ti ń ṣiṣẹ́ báwo mo ṣe fẹ́ mọ ọ̀gá tó ń bá ṣiṣẹ́ débi. bá rẹ balẹ̀ ta ló sọ fún ẹ pé o mọ nǹkan pa ẹ̀ àmọ́ o òun náà ní ìrànlọ́wọ́ tó máa ṣe fún wa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ ni. irú ìrànlọ́wọ́ wo. níbo ló ti fẹ́ rí three hundred and fifty thousand naira tó fẹ́ fún ọmọ yẹn. wọ́n ní mi ò mẹ́ni tó ń jẹ́ àjọkẹ́. ẹ ń bèrè ọ̀rọ̀ owó ṣé fẹ́ kí n parọ́ mọ́ra mi ni. àbórí ẹ dàrú ni ọmọ lòun mú ẹ ó dẹ̀ ń parọ́ ojúkorojú tí ẹ bá mọ́ra yín níbo ló ti rágo ẹ. ẹ̀yin lè máa dáhùn béèrè yẹn fúnra yín. <laughs> délé èlò ló ń gbà lóṣù. ẹgbẹ̀rún mẹ́tàlélọ́gbọ̀n. ò ń gba thirty three thousand naira ó dẹ̀ fẹ́ fún obìnrin ní three hundred and fifty thousand naira owó oṣù ẹ̀ fún odindi ọdún kan. wọ́n ní mi ò mọ̀ kankan nípa ẹ̀. àbọ̀ sí ẹni ẹ̀ máa rẹ̀ pọ̀ wá. jẹ́wọ́ irú ẹ tí mo jẹ́ fún ẹ. Ma mú ọmọ yẹn bọ̀ sọtiri tí wọ́n bá fi lè mú ọmọ yẹn débi bí tó bá lóun mú ẹ máa fi ìbọn yìí fọ́ ogun ẹsẹ̀ ẹ. bóyá ó mọ àbó mọ. ta ni. ó tún bí mi ó mẹ tó dúró àbó mọ. ń gbọ́ ó mọ̀ mí. la. làwọn ah, ah. ṣèbí délé ni àbí yóò dá mọ́ mọ́ ni ó tì o délé tèmi mọkàn lélẹ̀. àjọkẹ́. ṣé ẹni tẹ́ ti torí ẹ̀ mú mi lélẹ̀ yìí ẹ ti fìyà jẹ aláìṣẹ̀ o èmi ò mẹ́ni rí o. èmi gan ò rí erí ní ayé mi. lóòótọ́ mo ní ọ̀rẹ́kùnrin tó ń jẹ́ délé àmọ́ èèyàn pupa ni kò dẹ̀ lómi lára tó yìí. àmọ́ mẹ́sẹ̀gì tiẹ̀ la lórí aago tiẹ̀. a jẹ́ wípé ẹ ti ṣi èèyàn mú o. ṣé kìí ṣe pé orí àyàrá bíi dàrú ṣá irú ọgbọ́n àrékèrèkè rẹ fún wa lónìí bíi. Ah, ah, ah ẹ jọ nítorí ọlọ́run ẹ̀yin ọlọ́pàá ará àdúgbò ẹ̀ máa gbà mí irú ogun àdúnumọ́ wo lélẹ̀ ṣé ẹ̀yin jẹ́ atinúmọ̀ràn ni mo ní lóòótọ́ mo ní ọ̀rẹ́kùnrin tó ń jẹ́ délé. àwọn aládélé tèmi kọ́ lélẹ̀ àbí ẹ̀kẹ́ mọ̀ràn jọ lọ́rọ̀ rẹ̀. ìwọ jẹ́ ṣe sùúrù kó má bàa jẹ̀bi ọ̀rọ̀ lọ́rọ̀. ó dà ó dà ó dà ẹni sọ̀rọ̀ kí ni nọ́mbà délé tiẹ̀. zero eight zero six six six zero zero six zero six. kí ni nọ́mbà titi ẹ̀. zero eight one six six six zero zero six zero six. sarah ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. èyí tó yẹ kẹ́kọ́ ṣe wádìí ẹ nìyẹn kẹ́tọ́ máa ṣàwọn kiri títí bí gbàtà aládùn àǹkó wèrè. ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run èmi ìrọjọ musu olókùn ṣé mo lè máa bá tèmi lọ ẹ ṣáà ti yanjú ọ̀rọ̀. sarah jẹ́ ká dáhùn lábí sílẹ̀ bẹ́ẹ̀ ni. Dá lọ́sẹ̀ ní àwọn àgbò ti ní ká dá àwọn arábí yẹn sílẹ̀ kó máa lọ. ẹjọ́ yìí kàn ń ta kókó sí ni àṣàkọ lè dá wọn dúró síbí nígbà tí àárí ẹ̀sùn kankan kà sí wọn lẹ́sẹ̀. àmọ́ tálẹ́ni tó pa fọlákẹ́ gan-an. sórí bí a ṣe ń sọ̀rọ̀ yìí ìdáhùn sí ìbéèrè yẹn ó kọjá òye èmi àti ẹ bí a ṣe ń sọ̀rọ̀ yìí a lè sọ pé ẹni báyìí ni ẹni bí. ẹ kí wàá ní tìtò fi ní ká jẹ́ kó máa lọ ó yẹ ká dá wọn sílẹ̀ kí àràbà wa fi lè lọ túnra mú á fi ṣẹ̀tàn fún wọn ni ṣebí ìwádìí ṣì ń tẹ̀síwájú ọ̀nà ara lákọ̀ọ́ máa gbà fi mú wọn. ṣé mo dúpẹ́ pẹ̀lú ọ̀pẹ́ lára mi mi mọ̀ kọ́mọ tó já báyìí nìyẹn ṣeré láti bẹ̀rẹ̀ mi ò kọ́kọ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ti jábọ́ lọ àmọ́ bí wọ́n ṣe sọ pé wọ́n máa mú èmi àti àmà fojúkojú báyìí ọpọlọ mi kàn sọ jí ni mo kàn wo sharp sharp mo kàn dojú ọ̀rọ̀ rú mọ́ wọn lọ́wọ́ ni. tí mo ṣe rojú ẹ báyìí <laughs> yèmí sọ hmm, mo yíra padà mo dòṣèré orí ìtàgé lẹ́sẹ̀kẹsẹ̀ ọkàn hmm. ríra mi bí Fẹ́mi Adébáyọ̀ hmm. mo wá wọ̀ bí Bukky Light. bàbá eléré orí ìtàgé. èyí ni ẹ jàre. <laughs> délé eh, sí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an ṣé lóòótọ́ ló ṣe nǹkan tí wọ́n sọ pé ó ṣe. àjọkẹ́. Hmm. má parọ́ fún mi o ṣó mọ̀ wípé ẹni tó bá kun ni kù là ń bá jayé. láti ọjọ́ tí mo ti máa ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa wípé ọwọ́ ẹni tó ní láti máa gbàfẹ́ ẹni tí ò ní ni mo ti ní lọ́kàn pé ó yẹ kí n là lára ọ̀gá mi àmọ́ ọ̀gá tí mo ní kì í ṣèyàn dáadáa rárá ó láhùn ó lólè gbogbo ìwà àbàjẹ́ ayé yìí ló pé sọ́wọ́ ẹ̀ tán kò wá wò wípé èmi tí mo mọ ọ̀pọ̀lọpọ̀ àṣírí òun ó yẹ kóun máa tọ́jú mi kò lójú àánú látàárọ̀ dálẹ́ bí nǹkan kékeré bá bàjẹ́ lára ọkọ̀ báyìí á ní èmi ni mo bàjẹ́ fara ó ti yọnu owó oṣù. ọmọ mi gbọ́ máa bá wọn. ṣàlàfíà ni ẹ ṣe. ìgbóná délé dé gbé kíni wèrè ọwọ́ ẹ lẹ̀ ah. kí ló ń pariwo lẹ́sẹ̀ ọkọ̀ yìí tó ń ṣe gàgàgàgàgàgà tó bí mi ò mọ̀ yìí tó ń wo ara yín nínú àwọn méjèèjì. shaft ni. shaft ni kí ló tó sọ fún mi pé shaft ń yọ lẹ́nu. Ah, ẹ gbàgbé ni mo sọ fún yín níjẹta àmọ́ ńgbà tẹ́ ẹ sọ̀rọ̀ sí mo wá wò pé bóyá kò tí ì sówó lọ́wọ́ yín. ìpọ̀nípọ̀ bẹ́ẹ̀ ò ní lówó lọ́wọ́. gbogbo àwọn ẹbí yín tó bá kó wọn jọ wọn ò ní ní owó lọ́wọ́. èló gan ni wọ́n tà. ẹgbẹ̀rún mẹ́jọ ni. ẹgbẹ̀rún mẹ́jọ tó ò níyẹn nínú owó oṣù ẹ lèmi máa ti yọ nígbà tí yàrá yẹ ò bá ní ní ẹgbẹ̀rún mẹ́jọ nínú owó oṣù ẹ lèmi ti máa yọ. èmi kàn mo bàjẹ́. ìwọ kọ́ ló bàjẹ́ ṣé olórí burúkú ni ṣé ó dìgbà tí mo bá kú ó dìgbà tó bá wọn mọ́tò ètò fi pa mí dànù kí mọ́tò bá parí mọ́tò àwọn pé kí ló dé sí mọ́tò ló ń wà wá ní àbáwá láwọ́ orí ẹ̀ ti burú dànù. ṣé torí ẹ̀ ló ṣe wá nìkan ló pa. rárá o mi ò ní kí wọ́n pa nígbà tí òun ò ṣetán àti múlẹ̀ èmi ní lọ́kàn láti fi ipá gbà lọ́wọ́ ẹ̀ ìdí nìyẹn tí mo fi pamọ́kọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kí wọ́n dá wa lọ́nà ní ọjọ́ yẹn. ẹ ṣe bí owó lo ní kan gbà kí wàá lóde tán fi pa. kò yé mi bóyá ń bá wọn ṣagídí ẹni fagídí ló wò irú wọn ò kí ń pẹ́ kú o ẹni tó fi wàràwà dépò irú wọn ò kí ń pẹ́ lóyè délé ó dàbí ẹni wípé níbi tá a bá dé yìí ọ̀rọ̀ èmi àti ẹ ò lè wọ̀ mọ́ o ìwà tó wu yóò ń ṣe wọ ọmọlúàbí rárá àìmọ̀gbẹ̀yìn ọ̀rọ̀ òun ló jẹ́ kí èmi bá yìí dọ́gbọ́n tí mo dá o a lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀ ti níyànjú èmi ti yọ ọwọ́ mi mo yọ ẹsẹ̀ mi. Hmm. àjọkẹ́ gbọ́ àlàyé mi kò lè jẹ́ kó yé dáadáa ìyá òkè ṣe omi ọbẹ̀ kọ́ lọ́ọ́ máa jẹ́ ká jìyà àmọ́ ọjọ́ òun la fẹ́ là tá a bá gbìyànjú. ọ̀nà ẹ̀bùrú ni ìgbìyànjú tiẹ̀ yìí torí pé ìwọ fẹ́ lówó ó pa ọmọ ẹnìkan lẹ́kún tí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá aláìní ìbẹ̀rù ọlọ́run ló máa ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run lè ṣe tiẹ̀ fún ẹ láì bà tẹnìkan jẹ́ awakọ̀ ní ẹlẹ́ni pẹ̀lú ìtẹpámọ́ṣẹ́ àti ìbẹ̀rù ọlọ́run ó lè di ẹni tó ń ta ọkọ̀ lọ́la láì mú ìkànmọ́kàn ìyọ́nú ọlọ́run ọba òun nìkan là gba òwe kò dẹ̀ sí ẹnikẹ́ni láyé tó ń hùwà ìkà tí ọlọ́run ọba ò kì í mú bó pẹ́ bó yá oníwà ń bọ̀ wá gbẹ̀san wa. Ajadi báwo ni. ẹ mo ti wà nílé wọn ti fi mí lẹ ẹ ibo lẹ́yìn wà báyìí ó dà máa máa yọ sí ẹ máa máa bọ̀ nísinsìnyí mo máa dé láìpẹ́ àjọkẹ́ láìpẹ́ sáré débi kan. ọmọ mi ṣọ́ra ọ̀nà orí ni ká máa tọ̀ ká máa ṣètò ọ̀nà ẹ̀bùrú láyé. ọ̀nà ẹ̀bùrú. ẹ jẹ́ bàbá mi fọ ara sí ẹyẹ. sọlá burú ni. àní kò sówó náà pamọ́ wọ yẹn ah, ah. lọ́wọ́ tó jẹ́ pé fúnra mi ni mo gbé sínú ọkọ̀. wò ó délé tó bá ń ṣọlá rẹ ni ó jẹ́ kí n dá sèré àfún ẹni. Ah, kílódé tó tọ̀ wá sí ìjẹkùn tó fẹ́ kó bá wa ni bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ó dàbí pàtẹ́ fẹ́ gbá mi nígbà tẹ́ ìrówó ó dà kí làpamọ́ yẹn ṣe nu ọkọ̀. bóyá kò lọ bèrè yẹn lọ́wọ́ ọ̀gá ẹ lọ́nà ọ̀run. tó tọ́ ni o. ibikíbi tó bá gbìyànjú láti ṣe pàlàpàlà ní abábẹ̀ lọ ni ẹ káwọ́ sókè délé délé wà tún ni. délé ya bàbá. ọmọ mi gbọ́. sẹ́ni tó pọnú ẹ̀fọ́rú láyé tí kò ní pọmọ́lá kejì lẹ́kún ẹni bá pọmọ́lá kejì lẹ́kún á gba ìdájọ́ ẹkún nígbẹ̀yìn ọmọ mi ṣọ́ra ọ̀nà orí ni ká má tọ̀ ká má ṣe tọ̀. see